بسم الله الرحمن الرحيم عن تميم الداري قال قال رسول الله صلى الله عليه وسلم الدين النصيحة قلنا لمن يا رسول الله قال لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين وعامتهم إليني إتوى إتوى دين النصيحة èyí tí àwọn fadilatul ustaz alfatah sarumi hafidhahullah wa ra'ah tí wọ́n máa ń darí rẹ̀ ní gbogbo ọjọ́ àlàrúbá ní aago mọ́kànlá ó kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ká farabalẹ̀ ká máa bẹ́tò náà lọ. bisimilah walhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah wa ala alihi wa ashabihi wa man wa alah adá fún Ọlọ́run ọba ọgbẹ̀yìn tí ẹ wà nílé tí ẹ ń láǹfààní láti gbọ́ ètò àdínù nàṣíhà gbogbo yín ni a kí kú àtẹ̀lé kú àfọkànsí lórí ètò tí a ṣe kọjá lọ gbogbo yín tí ẹ pè ní ìjẹ́jọ́ sọ adúpẹ́ fún ọlọ́wọ́n ọba abẹ́ ọlọ́wọ́n ọba kó bá wa ṣe àlékún ìtọ́sọ́nà fún gbogbo alápapọ̀ sọ adúpẹ́ fún yín gan so àwọn ustaz wa Ibn Raji àwọn náà ni wọ́n tún wà ní orí ètò pẹ̀lú mi ustaz salama sí àwọn ará ilé síwájú kí ẹ tó salama gẹ́gẹ́ bí àná ṣe mọ̀ ipe nínú oṣù tí a wà yìí oṣù rajab ń múra láti forí sọlẹ̀ yẹn ni kò fẹ́ parí sọdákun àwọn ìmọ̀ràn tí ẹ bá ní fún wa kí ẹ ṣá ikọ̀ ẹ sí lálàyé pọ̀ mọ́ salama yín fún àwọn ará ilé ahlan wa salama marhaban bikum. bismillahir rahmanir rahim wassalatu wassalamu ala rasulillahil amin. وعلى آله وأصحابه ومن استنى بسنتهم إلى يوم الدين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته نجاج جايبيا وفضيلة الأستاذ السارومي حفظه الله bí wọ́n ti jẹ́ kó yé àwọn olùtẹ́tí sí àwọn nǹkan tí ò tọ́ táwọn èèyàn ní àdìẹ ọkàn rẹ̀ nípa oṣù Rajab àti bó ṣe já sí wípé gbogbo àwọn ahadith èyí tí àwọn èèyàn ń gbára tí wọ́n rọ̀ mọ́ láti fi sọ wípé àwẹ̀ arúgbó àwẹ̀ arúgbó Rajab kìí ṣe ara nǹkan tí òjíṣẹ́ ńlá fi jíṣẹ́ fún wa nínú ẹ̀sìn àti yan níwọ̀nba gẹ́gẹ́ báyìí ṣàlàyé wípé kò wá sí ní tó takò béèyàn bá láwẹ̀ tí máa ń gbà nínú àwọn oṣù tó kù náà tẹ́lẹ̀ kò sí ní tó ní kó mọ̀ lè gbà nínú Rajab bákan náà rọ́jàbù ni wọ́n fẹ́ wá sópin yìí oṣù tí ó fẹ́ wá fẹ́ tẹ̀lé rọ́jàbù náà ní jẹ́ ṣàbàn eléyìí ni ó yẹ ká gbọ́ iye ṣàbàn gan òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam lárí kànú àkọsílẹ̀ wípé ìmọ̀ ń pọ̀ nígbàwẹ̀ nù rẹ̀ òun ló yẹ ká mú lọ́kùnkúndùn tó já sí wípé kò gbọ́dọ̀ sí oṣù kan tá a máa gbàwẹ̀ rẹ̀ pé bí ìbàjẹ́ rọ̀mùdọ́n gẹ́gẹ́ bó ṣe já sí pé kò gbọ́dọ̀ sí oṣù kan tó yẹ ká tún gbàwẹ̀ kó pọ̀ nù rẹ̀ dáadáa bí ó bá jẹ́ oṣù Sha'ban. عن أبي سلمة عن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر ويفطر حتى لا نقول لا يصوم حتى نقول لا يصوم فما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهر إلا رمضان وما رأيته أكثر صياما منه في الشعبان حديث بين صحيح بخاري اسم بين صحيح مسلم يا عائشة رضي الله عنها وني أبو سلمة أكبر حديثه ولدهما يا عائشة رضي الله عنها wọ́n sọ fún wa wípé òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam a máa gbàwẹ̀ fà á débi tá a máa rò wípé àbí sọ wípé àbánábí ò ní sínú mọ́ni àbánábí ò ní túnú mọ́ni ànábì àsìmọ́ fi gbogbo náà tún túnu tí ò ni jẹun tí ò ní gbàwẹ̀ tí ó sáà máa wá jẹun yóò máa jẹun táwọn rò pé àbí ànábì ò tún ní gbàwẹ̀ mọ́ ni. àmọ́ Aisha wa ní èmi ò rí òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa sallam kó gba odidi oṣù kan tán láàwẹ̀ pátápátá tí ò bá jẹ́ Ramadan gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà mi ìrí òjíṣẹ́ ọlọ́run ọba kó pọ̀ ní gbígbà àwẹ̀ nínú oṣù kan tá a sọ wípé ó gbà ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta àmọ́ tí ò gbà parí yányán bí ò bá jẹ́ sínú oṣù ṣàbàn gbogbo àwa tá à ń tẹ́tí síra wa ńlé oṣù ṣàbàn tí ń wọlé tọ̀ wáyìí eléyìí ni ká gbámúnú sunana Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ká má jẹ́ kó fò wá ru sunna anabi kì í sì kéré sunna anabi kì í sì pọ̀ jù gbogbo bọ́lọ̀ bá ti fún ẹ̀dá ní àǹfààní àlàáfíà ara tó òun náà ni kò ti gba ṣàbàn kó sà ti mọ́ gbà lágbàtà yányán gẹ́gẹ́ bí òjíṣẹ́ ọlọ́run bá náà ṣe máa ń ṣe torí kì í gba ṣàbàn ní àgbàtà yányán sheikh sarumi malhikmatu fi iktharihi sallallahu alayhi wa sallam min sha'abana duna siwa kí ni òye tí ń bẹ níbi pé ànábì asábà máa gba àwẹ̀ ṣàbánù lọ́pọ̀ tí ìsábà gba àwọn ọjọ́ tí ń gbà lọ́pọ̀ nù rẹ̀ bẹ́ẹ̀ kó tó máa gbanú àwọn oṣù míì. alhafiz bin hajar al-asqalani rahimahullah wọ́n ti bá wa fèsì fún ọ̀rọ̀ yìí pé a bá fẹ́ mọ̀dí tó fà á tó ṣe pé òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam a máa pọ̀ nígbàwẹ̀ nu ṣàbánu jù náà àwọn oṣù tó kù lọ. nígbà tí wọ́n ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ yìí tábà wọnú volume four page two fourteen and two fifteen fatih albari àbọ̀rọ̀ yìí ń bẹ̀. bàbá yìí ni wal awla fi dhalika ma jẹ́ fi hadithin asah mamadọ̀ àkọ́rọ́jà akhrajahu an-Nasa'i wa Abu Dawud wa sahahahu ibn Khuzaymah عن أسامة بن قلت يا رسول الله لم أرك تصوم من الشهور ما تصوم من شعبان قال ذلك يغفل الناس عنه بين رجب وشعبان وهو بين رجب ورمضان وهو شهر ترفع فيه الأعمال إلى رب العالمين فأحب أن يأتيني أجلي وأنا صائم ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ làwọn àáfàá sọ lórí kíni tó fà tí òjíṣẹ́ náà fi máa ń gba tó pọ̀ nu ṣùgbọ́n bàbá wa yìí rahimahullah wọ́n lè tó fẹsẹ̀ rinlẹ̀ jù dáadáa òun ni hadith tó sì ní àlàáfíà jù èyí tí imaamu nasaayi imaamu abu daoud kódà fáwọn ibn khuzaima wọ́n ní hadith náà ní àlàáfíà ta ló gba hadith náà wá wọ́n ní sáà mọmọ zayd ìkan ńlá ló jẹ́nu àwọn sàhábà náà muhammad sallallahu alayhi wa sallam ń sọ bẹ́ẹ̀ wípé ń bi òjíṣẹ́ ńlá léèrè èèṣe ìwọ ànábì mi ń sábà rí ọ kó máa gbàwẹ̀ kó pọ̀ gẹ́gẹ́ bó ti ń gbà tí ń pọnu ṣàbàn kílẹ̀kọ́ tó wà ń bẹ̀ òjíṣẹ́ ọlọ́run wá ní in tó fa ni wípé oṣù ṣàbánu yìí oṣù kẹni tó fi ṣe pé àwọn èèyàn ti gbàgbéra ń pa rẹ̀ oṣù náà ń bẹ láàrin oṣù Rajab àti oṣù Ramadan àwọn èèyàn ti fọ́nú fọ́ra ń pa rẹ̀ wọn ò mọ rírì oṣù yẹn wàhúwà ṣáhàrún tó rufa òfin ilẹ̀ àmàlù ila rabbil alamin ó sì jẹ́ oṣù kan tó ṣe wípé iṣẹ́ ojú ọdún tẹ́rù ń ṣe nínú oṣù yìí làwọn mọ̀lẹ́kà máa ń gbé lọ síwájú ọlọ́run bá dẹ́dà fàwọ̀hìbò àyàtìyàní ẹ̀jẹ̀lì wàhánà sọ́ọ̀ìm èmi òjíṣẹ́ ọlọ́run sì nífẹ̀ẹ́ sí kí títàn mi dé bá mi lẹ́ni tí ń gbàwẹ̀ lọ́wọ́ eléyìí ó jẹ́ ẹ̀kọ́ ńláńlá tá a gbọ́dọ̀ dìmú nípa ìmàgbàwẹ̀ sunna nínú oṣù ṣàbàn tó awuyẹ kan máa wá ń ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn àwọn kan sọ wípé a lè gbàjúdájì lọ nínú oṣù ṣàbàn pẹ̀lú àwọn àdìsí kan tí wọ́n rí àwọn kan tó sọ wípé a lè gbàjú bẹ́ẹ̀ lọ pé kò sí ní tó ní ká má gbàjú dájì lọ ẹja wòye sí ọ̀rọ̀ yìí náà torí pé adéènù nasiha nínú tètò yìí máa ń fìdí rẹ̀ múlẹ̀ ní wípé gbogbo ohun tá a bá fẹ́ dáwọ́ gàdà tá a fẹ́ dáwọ́ lé ẹ̀sìn tá a fẹ́ ṣe àfi kárí kílẹ̀ rí nínú ọ̀rọ̀ ọlọ́run àbí ẹ̀rí nínú ọ̀rọ̀ àná muhammad sallallahu alayhi wa sallam ìjẹ́ àwọn asálàfù sọ́ọ̀lẹ̀ radiyallahu anhum ìjẹ́ àwọn náà gbọ́yé bẹ́ẹ̀ inú tí a máa ń sábà establish nínú ètò àdínù nàṣíhà nìyẹn ẹ jẹ́ àwọn àwọn ahadith tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ yìí عن أم سلمة رضي الله عنها عن النبي صلى الله عليه وسلم أنه لم يكن يصوم من السنة شهرا تاما إلا شعبان يصله برمضان حديث àkọ́kọ́ ni yẹn já tu kódà báyọ̀ bá ní gbà wá ká ṣe àlàyé rẹ̀ dáadáa léléyìí bóyá tó bá di ọjọ́ mẹ́jọ á tún máa tún àlàyé rẹ̀ ṣe dáadáa. ìyá wa gẹ́gẹ́ bí a ti mà ipò ńlá lòun náà tò sí nínú àwọn ìyàwó àná Muhammad sallallahu alayhi wa sallam ihun tó bá pò ń mọ̀ nípa ànábì bẹ́ẹ̀ náà lórí ọ̀rọ̀ tiẹ̀ náà dá gẹ́gẹ́ bí ihun tí ìyàwó Aisha bá ní àwọn náà mọ̀ nípa àná Muhammad níbi ìjọsìn rẹ̀ bẹ́ẹ̀ náà lórí ìyàwó Musalamata radiyallahu anha wọ́n sọ fún wa wípé òjíṣẹ́ Ọlọ́run kèé gba àwẹ̀ kan àbí kèé gba oṣù kan kó pé nínú ọdún láyé kó pé yányán àfi kó jẹ́ ṣàbàn kódà a máa gba ṣàbàn tí ó wà á gbà papọ̀ mọ́ Ramadan hadith yìí ń bẹ nù sunan Abu Dawud kódà Sheikh Albani rahmatullahi alayhi àwọn náà ní hadith yìí ó lálàáfíà ó sì fi ṣẹ̀rí ẹja di yìí mu. عن أبي سلمة قال سألت عائشة رضي الله عنها عن صيام رسول الله صلى الله عليه وسلم فقالت كان يصوم حتى نقول قد صام ويفطر حتى نقول قد ويفطر حتى نقول قد أفطر ولم أره صائما من شهر قط أكثر من صيامه من شعبان كان يصوم شعبان كله كان يصوم شعبان إلا قليلا حديثي الإمام مسلم رحمه الله مو حديثي جاري نصعيه حوما أبو سلمة àwọn ni wọ́n ń sọ fún wọn wípé àwọn bíi ìyàwó Aisha radiyallahu anha léèrè wípé bó olùjíṣẹ́ ọlọ́run ṣe ń gbàwẹ̀ rí ìyàwó Aisha wá ń fèsì wípé òjíṣẹ́ ọlọ́run á máa gbàwẹ̀ títí táwa náà fi gbà wípé tásì máa ń sọ náà rò wípé ah, òjíṣẹ́ ọlọ́run á máa gbàwẹ̀ in fact gbogbo ẹnu ọjọ́ mẹ́ta òjíṣẹ́ ọlọ́run tiẹ̀ fi kankan kẹnu nígbà míì sì rẹ òjíṣẹ́ ọlọ́run a máa wá jẹ ọ̀sán tí ó máa jàárọ̀ tí ó máa ṣínú tí ó máa jẹ nǹkan débi táwọn wò ó pé àbánabí ò ní gbàwẹ̀ mọ́ ni ìyẹn láwọn ààwẹ̀ tàtọ̀wọ̀ àti ni òkè iṣẹ́ ààwẹ̀ Ramadan ìyá ọ̀sẹ̀ wa ní tí ilé òjíṣẹ́ ọlọ́run kó gbàwẹ̀ oṣù kan tán yányán rí àbí kó gbàwẹ̀ oṣù kan kó pọ̀nù rẹ̀ tóbi ti ń gbàwẹ̀ nu ṣàbàn kọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run a máa gba ṣàbàn tán pátápátá kana yasumu ṣàbàn kullahu kana yasumu ṣàbàn illa qalila òjíṣẹ́ ọlọ́run a máa gba ṣàbàn tán yányán bákan náà òjíṣẹ́ ọlọ́run a tún máa gba ṣàbàn ṣùgbọ́n díẹ̀ ni ó kù tí ò ní gbànú rẹ̀ àdìsí ká tún dì mọ́wọ́ ó di àdìsí ẹlẹ́ẹ̀kejì ká tún wá wọ àdìsí ẹlẹ́ẹ̀kẹta tó ní í ṣe pẹ̀lú intanso yìí. عن عبد العزيز بن محمد قال قدم عباد بن كثير المدينة فمال إلى مجلس العلاء فأخذ بيده فأقامه ثم قال اللهم إن هذا يحدث عن أبيه عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال إذا انتصف شعبان فلا تصوموا فقال العلاء اللهم إن أبي حدثنا عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم بذلك حديث بيان صحيح أبي داود رحمه الله وانا عبد العزيز محمد لو بعديه ó ní abad ọmọ kẹfìr ó wọ ìgboro mọ̀dínà ńjọ́ kan ó wá lọ sí ibùjókò wáàsí àlàálà ọmọ abdulrahman ó wá fọ́ gbọ́wọ́ rẹ̀ mú báyìí ó wá fà á dìde ó wá ń sọ wípé ìwọ ọlọ́run ọba o ìnà hádà ẹni yìí òun ní ń sọ wípé bàbá òun sọ wípé òun gbọ́ lẹ́nu àbúrò ìrọ̀tà wípé òjíṣẹ́ ọlọ́run ọba ń sọ wípé bí ṣàbánu bá ti pé tó bá ti dá sí méjì ẹ gbọ́dọ̀ tún gbàwẹ̀ mọ́ àlàálà yìí wá ń sọ wípé ọlọ́run ọba èmi náà mo jẹ́rìí sí wípé bàbá mi sọ fún mi wípé Abu Hurairah sọ báyìí nípa náà sálàm àdéhùn náà ẹ̀ta yìí gẹ́gẹ́ bí àsìkò tí ó gbà wá má pẹ̀lú ògo Ọlọ́run lọ́jọ́ mẹ́jọ àmọ́ wá yànnà rẹ̀ níbo ti jẹ́. jazakumullahu khaira kọ́lọ́n bá a san àwọn ustaz wa lẹ́sàn ọ̀rọ̀ nípa àwẹ̀ eh, tá a máa ṣe máa ń gbà nínú ṣàbán òun ni wọ́n ń ṣàlàyé fún wa yìí kọ́lọ́n kọ́ bá a san lẹ́sàn rẹ̀ síwájú ká tó parí ilé ẹ̀kọ́ kan bẹ̀ tí a máa ń fanrẹ́rẹ́ pé gbogbo aká mú ọmọ lọ́bẹ̀ fún ẹ̀kọ́ ẹ̀sìn àti fún àti alukurani àti fún ẹ̀kọ́ ìwé ti ayé òde òní ilé ẹ̀kọ́ náà ni Athabat International School fún primary àti àti nursery so tabade number two Benin Road ní Adéwọlé náà nílé ẹ̀kọ́ náà kalẹ̀ sí gbogbo akẹ́ bẹ̀ so pẹ̀lú gọlọ́n ọba tó bá di ní ọjọ́ mẹ́jọ àtúmọ̀ pàdé èmi abdulfatah àti àwọn ustaz wa ibn raji ipe asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. بسم الله الرحمن الرحيم عن تميم الداري قال قال رسول الله صلى الله عليه وسلم الدين النصيحة قلنا لمن يا رسول الله قال لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين وعامتهم eléyìí ni ètò wa ètò àdínú nasiha èyí tí àwọn. fadila al-ustadh al-fatah sarumi. hafidhahullah wa ra'a tí wọ́n máa ń darí rẹ̀ ní gbogbo ọjọ́ àlàrúbá ní aago mọ́kànlá ó kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ká farabalẹ̀ ká máa bẹ́tò náà lọ.